tí ó bá tí ó bá tí ó bá tí ó bá means if it happens tí ó bá means if it happens tí òjò bá rọ̀ màá se ọbẹ̀ tí òjò bá rọ̀ màá se ọbẹ̀.